Yoruba, Vocabulary Review, Unit 20. Abẹ́òkúta. Mo lọ sí Abẹ́òkúta. Àbúrò. Mo fún àbúrò mi lówó. Àgbádárìgì Mo lọ sí Àgbádárìgì. Àgbàdo Mo jẹ àgbàdo. Àpápá Mo lọ sí Àpápá. àgbọn mo jẹ àgbọn alábàáṣiṣẹ́ mo fún alábàáṣiṣẹ́ mi lówó aládùúgbò. mo fún aládùúgbò mi lówó. àmàlà mo jẹ àmàlà ànàmọ́ mo jẹ ànàmọ́ àsáró mo jẹ àsáró. ata mo jẹ ata dodo, mo jẹ dòdò èbúté mẹ́ta mo lọ sí èbúté mẹ́ta. Èkó mo lọ sí èkó èbúté èrò mo lọ sí èbúté èkìtì mo lọ sí èkìtì ẹ̀gbọ́n. E mo fún ẹ̀gbọ́n mi lówó. ẹ̀gbádò mo lọ sí ẹ̀gbádò èso igi mo jẹ èso igi ẹ̀pẹ́. E Mo lọ sí Ẹ̀pẹ́. Ẹ̀hìngbẹ̀tì. Mo lọ sí Ẹ̀hìngbẹ̀tì. Ẹ̀bẹ. Mo jẹ ẹ̀bẹ. Ẹgbẹ́. mo fún ẹgbẹ́ mi lówó. ẹ̀gẹ́ mo jẹ ẹ̀gẹ́ ẹ̀kọ mo jẹ ẹ̀kọ ẹ̀pà mo jẹ ẹ̀pà. ẹran mo jẹ ẹran ẹ̀wà mo jẹ ẹ̀wà gbágùdá mo jẹ gbágùdá ìdómátà. mo lọ sí ìdómátà ilá mo jẹ ilá ìlá mo lọ sí ìlá ìdùndú mo jẹ ìdùndú. ìkòròdú mo lọ sí ìkòròdú ìkòyí mo lọ sí ìkòyí ìlàjẹ mo lọ sí ìlàjẹ ìdó. mo lọ sí ìdó ìjọra mo lọ sí ìjọra ifẹ̀ mo lọ sí ifẹ̀ ìrẹsì mo jẹ ìrẹsì. Iléṣà mo lọ sí Iléṣà Ìwó mo lọ sí Ìwó iyán mo jẹ iyán láfún. mo jẹ láfún òjó mo fún òjó lówó ọbàkan mo fún ọbàkan mi lówó Ògbómọ̀ṣọ́. mo lọ sí Ògbómọ̀ṣọ́ olùkọ́ni mo fún olùkọ́ni lówó Oǹdó mo lọ sí Oǹdó ọ̀tọ̀ mo lọ sí ọ̀tọ̀ òbí mo fún òbí mi lówó Òṣogbo mo lọ sí Òṣogbo ọ̀la mo fún ọ̀la lówó. ọ̀tà. mo lọ sí ọ̀tà. ọlá. mo fún ọlá lówó. ọ̀wọ̀. mo lọ sí ọ̀wọ̀. pópó. mo fún pọ́pọ́ lówó ọ̀yọ́ mo lọ sí ọ̀yọ́ ọkà mo jẹ ọkà ṣàgámù mo lọ sí ṣàgámù. sùúrù lérè mo lọ sí Shaki. lérè Ṣakí End of vocabulary review, Unit 20.